ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ àkójọpọ̀ ìròyìn ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ìyẹn mẹ́wàá nínú àkójọpọ̀ ìròyìn tá a ti mú wá fún yín láàrin ọ̀sẹ̀ Sekinat Ọláìdéraji ní orúkọ mi. olórin takasúfè àjúrà ti po orin tuntun pọ̀ bẹ́ẹ̀ ló ti gba òkú eré lọ láti lọ́ọ́ ya fọ́nrán àwòrán orin ọ̀hún Orísun tẹlifíṣàn náà bá wọn péjú pésẹ̀ síbẹ̀ ẹja lọ́wọ́ bá ti jábọ̀ rẹ̀ fún yín nínú ọ̀sẹ̀ yìí. kò sí bí a ti fẹ́ sọ nípa olórin tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká àtàkásùfé tí a kò ní sọ nípa iléeṣẹ́ tí ó ń ṣàtìlẹ́yìn tàbí gbé orin wọn jáde bí àwọn iléeṣẹ́ orin wọ̀nyí sì ti ń ṣe àwọn iṣẹ́ takuntakun láti gbé àwọn olórin yìí sókè náà ni wọ́n ná owó ribiribi lórí wọn. iléeṣẹ́ G Worldwide tó ń ṣàtìlẹ́yìn fún àjúrà ń porin kan lọ́wọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní dangbana tí ó ní oríṣiríṣi àwọn èlò ayàwòrán láti jẹ́ kí iṣẹ́ náà ní agbára nígbà tó bá jáde. iṣẹ́ ọ̀hún tí wọ́n ṣàpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kì í ṣe kèrèmí rárá látàrí àwọn ohun èlò àti bí àwọn ènìyàn ṣe fara ṣiṣẹ́ nínú iṣẹ́ náà àjúrà àti àwọn tí wọ́n kópa nínú yíya àwòrán ọ̀hún bá ikọ̀ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ya iṣẹ́ ọ̀hún lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́. Ah, ẹ̀yin tèmi tẹ́ ẹ wà lórí tv kí ló ń ṣẹlẹ̀ this is um, <laughs> àjúrà àjúrà bàbá wọ́n ṣe máa ń pè mí ah, actually video, dáńgbánágbá ni mo ń ṣe ní UK um, <laughs> so as a man as a man wa present slim case so a ti fẹ́ a shoot back and um, ajay director video now. so expect bomb ó ń bọ̀ láìpẹ́ coming soon ẹ má dọ̀lẹ̀ ẹ má gọ̀ ẹ keep watching Orisun TV. àwọn ọ̀túnmọ̀ ah, lọ́mbà àwọn pẹ̀lú àjọ àyà fídíò dáńgbọ́nà ọmọ ta pẹ̀lú mike ó ti pólì kó tó voice kúkú sàlẹ́nsà ó ti yé pọ̀ ó pọ̀ jí jí wà jí máa sùn ẹni máa sùn ẹgbẹ̀rún yẹn mú fọ́tí fún kó sáré network náà dà sí wọn kó ṣáàtì wọn. lákòótán wọn ní bí orin ọ̀hún bá jáde yóò jẹ́ ohun tí àwọn ènìyàn yóò nífẹ̀ẹ́ sí púpọ̀ nítorí ọ̀nà ìgbàlódé pátágbà ni àwọn fi yà á ṣògo rẹ̀ ní kejì gbajúgbajà olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ti sọ wípé kò sí ẹni tí awọ rẹ̀ kájú ojú ìlú òun yàtọ̀ sí ọkọ òun Sọjí Àlàbí gẹ́gẹ́ bá ti mú ìròyìn wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já lọ wò ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ti sọ wípé àwọ̀ ọkọ rẹ̀ Sọjí Àlàbí nìkan ló kájú ìlú òun Tọ́pẹ́ Àlàbí ló sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ìyìn Olúwa ọlọ́dọọdún rẹ̀ Praise the Almighty tó wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún yìí nínú ọgbà Lagos State Television. níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn péjọ sí láti wá gbé Olúwa níbi tí Tọ́pẹ́ Àlàbí kúnlẹ̀ fún olówó orí rẹ̀ Sọjí Àlàbí fún àtìlẹ́yìn rẹ̀ àtọdúnmọ́dún ó sọ wípé ẹnìkan ṣoṣo tó kájú kápá òun ní ọ̀nà gbogbo náà ni ọ̀gbẹ́ni Sọjí Àlàbí ẹ gbọ́ bó ṣe sọ. wọ́n ṣe yàyà mẹ́fà. ìzíhà very well. tó bá ṣe pẹ́ lómi ni sà. if it's somebody else. ah wọn ò lè handle me? ah. My Pope. Yes, yes. My pastor. Pastor. My prophet. The prophet. I celebrate you today. 16th of February yes. 2020. This is an award uh -huh. to appreciate you. Oh my God. To appreciate you for the wonderful works that you have done in my life. You are not God, but you are second to none. Okay. Honestly, I so much appreciate you. Oh. Thank you so much. Thank you so much. lẹ́yìn náà ni ó fún àwọn ìsàngbé rẹ̀ ní àmì ẹ̀yẹ káre ọmọ ọ̀dọ̀ rere fún akitiyan wọn láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. lákòótán Tọ́pẹ́ Àlàbí sọ wípé kò sí ẹni tó lè mú òun gba owó ìwọlé lọ́wọ́ ẹnikẹ́ni fún ètò praise the almighty ìyìn olúwa ti ọlọ́dọọdún. praise the almighty inú mi dùn gan nítorí wípé à ẹni tó bá róore ọ̀fẹ́ láti yan ọlọ́run à privilege ni inú mi dùn gan ni wípé à mo ń yan ọlọ́run mo pe àwọn èèyàn láti wá yan ọlọ́run inú wọn dẹ̀ dùn láti wà ní. ti fẹ́ ta ní mọ́mọ́. ọjà aládé market ní ìlú èkó gbajúgbajà púpọ̀ àmọ́ ọ̀pọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ayé pé méjì ní agbègbè ọjà alẹ́ yìí ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti wá bá Orísun tẹlifíṣàn sọ̀rọ̀ ní agbègbè ọjà náà lórí ìgbé ayé àwọn ènìyàn tó wà ńbẹ̀ àti irú ìgbádùn tí wọ́n ń jẹ gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín nínú ọ̀sẹ̀ tí a wà yìí ẹ já lọ wò ó. ṣé ẹ mọ̀ wípé wọn kì í sùn ní ìlú tó bá gbajúmọ̀ lẹ́yìn gbogbo ìrìnkèrindò ní ọ̀sán gangan nígbà tí oòrùn ti lọ wọ̀ nígbà náà ni àṣálẹ́ yóò bẹ̀rẹ̀ iṣẹ́ tirẹ̀ ó ní àdúgbò kan ní Èkó tí wọ́n pè ní Alade Market ní ìlú Ìkẹjà àríyá àti ìgbádùn tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ ní alẹ́ kò ní àbùlà rárá. the night life for that zanga. ká má tanra wa jẹ ayé tí àwọn ènìyàn ń jẹ ládùúgbò yìí lálẹ́ máa mórí ẹni wú. ayé tí à ń jẹ níbí pàápàá ní Ìkẹjà jẹ́ àrà ọ̀tọ̀ ẹ̀rí àwọn ènìyàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n sì ń wọ̀ sí ibi tí wọ́n ti ń jayé orí wọn where they will enjoy themselves. gbogbo àwọn èèyàn ńlá níbi gbogbo ni wọ́n ti máa ń wá gbádùn ara wọn níbí lọ́tún lọ́sì gbogbo rẹ̀ oúnjẹ wà ní oríta tẹ bá di oríta yẹn shawama wà ń bẹ ní oríta ibẹ̀ yẹn di aago márùn di aago mẹ́fà àárọ̀ ọ̀la à ń jẹun lọ ni. mò ń ran màmá mi lọ́wọ́ láti ta oúnjẹ níbí à ń ta ìrẹsì mọ́ínmọ́ín ẹran adìyẹ tòlótòló ẹja dòdò salad òkèlè pẹ̀lú wà As sì ní oríṣiríṣi ọbẹ̀ tó lè lọ pẹ̀lú òkèlè. ní àdúgbò kékeré yìí àwọn nǹkan tí ènìyàn lè jẹ gbádùn rẹ̀ lọ ló pọ̀ lọ jàrá àwọn nǹkan wọ̀nyí ló sì fà á tí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe máa ń wá sí agbègbè náà àwọn òṣónú àwọn aláwàdà àwọn àtàpátá dìde ìwọ gan tí ò lówó wàá jẹun yó níbí ìwọ tó bá tún wá gbóná tó lọ́pọlọ kọlọmúdọ́mú ìyá rẹ̀ gbé gan ni o kò sẹ́rù níbí kò sí jàyà mi ò mọ̀ nípa ibòmíràn ṣùgbọ́n agbègbè yìí ní ààbò. mi ò rí ohunkóhun gẹ́gẹ́ bí ẹ̀rù níbí lálẹ́ mo máa ń rí àwọn ọlọ́pàá RRS àti àwọn agbófinró tí wọ́n ń kọjá lọ. kì í ṣe gbogbo ẹni tó ń fa sìgá ó ní ọmọ burúkú tàbí olè o àbí gbogbo ohun tí àwọn ènìyàn ń rò kí wọ́n ràn wá lọ́wọ́ kíjọba ràn wá lọ́wọ́ ní apá ibẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni kò dá àwọn ènìyàn dúró láti máa ṣòwò pawó sápò nítorí èyí gan-an ló ń ru agbára àwọn ènìyàn wọ̀nyí sókè láti sapá wọn mo fẹ́ràn láti máa bọ́ àwọn ènìyàn bí wọ́n bá ń ra oúnjẹ inú mi máa ń dùn. látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ márúwá mò ń bọ́ àwọn ọmọ mi mo sì ń múnú ara mi dùn àwọn olórin níbí yìí máa ń kọrin kí àwọn ènìyàn lè gbọ́ wọn torí pé wọ́n gbàgbọ́ pé lọ́jọ́ kan gbogbo rẹ̀ yóò jọra wọn. but be wicked carry us away àwọn olórin níbí yìí máa ń kọrin kí àwọn ènìyàn lè gbọ́ wọn torí pé wọ́n gbàgbọ́ pé lọ́jọ́ kan gbogbo rẹ̀ yóò jọra wọn. Orísun Orísun o quality o Orísun Orísun o quality o Orísun Orísun o gbaski o Orísun Orísun o Orísun Orísun o quality o Orísun Orísun ó gbá o. nínú ọ̀sẹ̀ yìí ni aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun tó wà ní ìpínlẹ̀ Kwara Abọ́lárìnwá Dan Sharafa jábọ̀ lórí ìmọ́tótó àyíká àti agbègbè bá a ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ tí a wà yìí ẹ já wò ó. wọ́n ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ Kwara lórí ààtàn tó lè fa ìdásílẹ̀ àrùn onígbá méjì nípínlẹ̀ Kwara àwọn olùgbé agbègbè àmódewé ní Zango Kúlẹ̀ndé nílùú Ìlọrin ni wọ́n fa rere ọ̀rọ̀ náà sí àjọ tó ń mójútó ọ̀rọ̀ àyíká àti àwọn ikọ̀ ẹlẹ́nu méje tí ń mójútó kíkó ààtàn àti ìdọ̀tí nípínlẹ̀ Kwara ni wọ́n fa rere ọ̀rọ̀ náà sí láti tètè gbé ìgbésẹ̀ kankankan fi kó ìdọ̀tí náà kúrò kí ìjọba ó sì pèsè ibi tí wọn yóò tún máa dalẹ̀ sí láti fi má ṣe jẹ́ pé ibẹ̀ yóò tún padà kún fún ìdọ̀tí padà àwọn agbègbè náà wọ́n fẹ̀sùn kàn wípé àwọn ará àdúgbò náà àti àwọn tí wọ́n ń ta nǹkan ní ẹsẹ̀ títì wọn kò ní ibi tí wọn yóò máa da ìdọ̀tí sí mọ́ eléyìí ló fà á tó fi jẹ́ wípé wọ́n mọ inú àárín àdúgbò ọ̀hún láti máa da ìdọ̀tí sí eléyìí tó sì ti léwu fáwọn olùgbé náà ikọ̀ tẹlifíṣàn Orísun ó ṣe àbẹ̀wò sí ọ̀kan lára àwọn ikọ̀ tí gómìnà Malam Abrahman Abrasak gbé kalẹ̀ láti máa kó ìdọ̀tí láti fọ̀rọ̀ ọ̀hún lù ú lọ́gùn ẹnu lórí ìgbìyànjú tí wọ́n nílẹ̀ fún agbègbè ọ̀hún ẹ gbọ́ lára ń tó wí. a máa ń pè àwọn àdọ̀tí ní àtàn àtàn yìí ti wà ń bọ̀ ọmọ ẹni sẹ́yìn for almost thirty five years ó wà ń bò mí fún twenty years ó wà ń bò mí fún seventeen years tó sì jẹ́ pé bí táwọn ọmọ kékeré ti máa gbé gbogbo nǹkan tí ń jẹ́ bí kọ́lẹ́ra àwọn àìsàn káìsàn tí wọ́n máa jẹ́ kí wọ́n máa tẹ́ máa fi rí àwọn yẹn lọ síbítù ibẹ̀ ni a ti máa ń gbé nígbà kẹjẹ tó wọn bá ti sinmi kó nu ilé ìyá rẹ tó bá lòun lọ sí ilé ń tàn ẹ rí mi lílé àtàn ó ti kó gbogbo jẹ gbẹgbẹ tán àyẹn yá ó ti kó jẹ gbogbo kínní ìgbà tá a dé èmi náà wà nù kọmitì ọ̀hún task force ni gómìnà ni gbogbo tí máa ń jẹ́ dọ̀tí òun ò fẹ́ máa rí àti kọ́ta fúnra ara mi mo ṣe dóyè ń wọ tí ń gbé sọ́fẹ̀ tí ń kó àwọn ah, ọ̀dà àwọn èèyàn tún pè mí òdìdí ah, tó kọ̀ǹtẹ́ sẹ́nẹ́tọ̀ ọ̀hún central ah, former senatorial aspirant tí wọ́n lọ kó tí ń kó dọ̀tí tí ń kó kọ́tà tí ń ṣe kíní kan wọn ni that is community development kò yí orúkọ mi padà èyí tèmi náà bá ṣe wọ́n máa ṣe wọ́n máa wí nígbà tí ń bá wà so ara nǹkan tí gómìnà ṣe bí gómìnà ló pè wá seven man committee. ọ̀gbẹ́ni mosbau ẹ̀sìn rogunjo ajá fẹ́tọ̀ ọmọnìyàn ó ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn ikọ̀ rẹ̀ wọn kò ní wá káwọ́ gbéra láti ṣe ìtẹ̀síwájú lórí àtimúkí ìgbé ayé gbádùn ó wà fún tolórí tẹlẹ́mù nípa àyíká tó mọ́ tónítóní àwọn ará agbègbè ọ̀hún wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí ìdọ̀tí tó ń ti òórùn kì í ti jẹ́ kí wọ́n rọrùn sùn àti gbádùn ìṣẹ̀mí ayé wọn ní agbègbè náà wọ́n wá ké síjọba si wípé kí wọ́n tètè ṣe ìgbésẹ̀ tí wọ́n ṣe kánkànkàn kí wọ́n sì pèsè ààyè táwọn èèyàn lè máa da ilé sí ní agbègbè náà tí wọn yóò sì máa rí i gbé lọ síbi ó yẹ láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsáráfà fún tẹlifíṣàn Orísun. àwọn ènìyàn agbègbè ṣùtá ní ìpínlẹ̀ Kwara ti kẹ́gbàjarè sí ìjọba ìpínlẹ̀ náà láti wá ràn wọ́n lọ́wọ́ lórí májèlé tí wọ́n mu gẹ́gẹ́ bí omi látàrí àìsí omi tó mọ́ gara tó ṣeé lò fún àwọn ènìyàn náà abọ́lárìnwá dáńsáráfà jábọ̀ lórí eléyìí lẹ́ẹ̀kan sí ẹjá lọ wò ó àwọn olùgbé ìlú ṣùtà ìjọba ìbílẹ̀ àṣà ìlọrin ìpínlẹ̀ kwara wọ́n ti ké bòòsì síjọba ìpínlẹ̀ kwara ti gbogbo ẹlẹ́yinjú àánú láti dìde ìrànlọ́wọ́ sí wọn látàrí ọ̀rọ̀ ìlú wọn lórí omi tó ṣe é bùmúbùwẹ̀ káyé ó lè bá a rọgbọ fún wọn. alàgbà ganiyu amọ̀ọ́ tí ó sọ tó tó lórí ìyìn tí ojú wọn rí lórí ọ̀rọ̀ omi ìlú ọ̀hún ẹ bó ti wí. mr ganiyu amọ̀ọ́ láti ìlú ṣùtà arawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ìjọba wa omi ń jẹ wá níyà lómi omi ẹ̀rọ̀fọ̀ là ń mu ẹ̀mí wa sì ti fẹ́ẹ̀ pin àti ẹ̀ra pure water ó sú wa bá a fẹ́ sè náà wa àrí nǹkan kan mọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ìjọba wa ẹ má jí ọ̀pá wa kú ẹ má jà lérí òǹgbẹ dákun. síwájú sí i arábìnrin Fatima mustapha ó ṣàlàyé wípé odò ọ̀hún ìkan ṣoṣo tó kù a máa gbẹ tásìkò ọ̀hún bá ti tó bẹ́ẹ̀ lù ni àwọn màálù àti àwọn ẹranko lóríṣiríṣi ṣe ni wọ́n máa ń mu lára omi náà bójú bá pòfiri bẹ́ẹ̀ olómi kan ṣoṣo yìí ní ìlú ọ̀hún gbẹ́kẹ̀lé láti fi fọṣọ láti wẹ̀ láti dáná àti láti tó fi ṣe nǹkan ẹ tún gbọ́ síwájú sí i. omi tá a mọ̀ yìí kò tẹ́ wa lọ́rùn hmm. tá a bá bímọ kò sómi tá a mu a lómi tí wọ́n a bá bímọ àwọn ọkọ wa ṣẹ̀ṣẹ̀ ń wá omi lọ sílùú kejì ìlú kẹta láti fún wa lómi omi tá a sì mú yẹn màálùú ń wọbẹ̀ àgùntàn ń wọbẹ̀ òun là á fi ń wẹ̀ òun là á fi ń fọṣọ kò sí nǹkan mi tó bá fẹ́ pin wá lẹ́mìí àwọn ọkọ wọ́mọ̀ bẹ̀ wá ni pé ká dákun ká mọ̀ lọ torí a ti fẹ́ lọ ó ti sú wa kò sí ní tá a fẹ́ ṣe kódà gbogbo wa ti pinnu pé láti fìlú wọn sílẹ̀ tí kò bá ti sómi. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dan fún tẹlifíṣàn Orísun.